àgbẹ̀ ló laró kì í ráhùn aró àlùkò ló ló sùn kì í ráhùn ó sùn lékeleke ló lẹ́fun kì í ráhùn ẹfun ká má ráhùn owó ká má ráhùn ọmọ ohun tá ò jẹ tá ò mu kò má ní wọn wá o ohun tá ò jẹ tá ò mu kò má ní wọn wá o.